أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين على فضله وإحسانه أمر بالصبر وأثنى على الصابرين ووعدهم أجرا عظيما وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وكفى بالله عليما واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى اله وصحابته وسلم تسليما jàmáà fi ọpẹ́ fún Olúwa ọba gbogbo ayé adúpẹ́ fún Ọlọ́run ọba lórí oore rẹ̀ àti ìkẹ́ rẹ̀ tó ṣe fún wa ní gbogbo ìgbà tí kò dúró adúpẹ́ fún ọlọ́run ọba náà lórí kó jẹ́ ká dáhùn mọ̀ póun ní ọlọ́run ọba yìí ó pa wá láṣẹ sùúrù lórí ìgbésí ayé wa ó pa wá láṣẹ ká ní àgbàmọ́ra lórí gbogbo tó bá dé wá bá wa a jẹ́rìí pé kò sí ọba kan tí a lè fi gbogbo ara jọ́sìn fún àfọlọ́hun ọba ọ̀kan ṣoṣo ọba yìí kò lórogún kò lẹ́gbẹ̀ra kò níyàwó bèlè pé yóò bímọ ọba yìí gbogbo ìmọ̀ lójú rẹ̀ tó àtúnjẹ́rìí pé ànẹ́bọ̀wá Muhammad ẹrú sìn ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ni ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run àforíjì ọlọ́run kó Muhammad àti gbogbo gbogbo mùsùlùmí àgbáyé asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. a kí yín lórúkọ Yayi TV pípé àlàáfíà ọlọ́run àánú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ ọlọ́run kó máa bá gbogbo wa gbé àdèrò ọ̀rọ̀ wa lénìí tó jẹ́ pre-Ramadan lecture yìí yóò dá lórí táwọn olóyìnbó ń pè ní perseverance àwọn lárúbáwá ń pè ní asọ́bùrù yorùbá ń pè ní sùúrù jama lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ní mímọ̀ láyé wọ́n jẹ́ ká mọ̀ pé n tá ń pè ní sùúrù yìí àwọn lè pín sọ́nà mẹ́ta àkọ́kọ́ nínú ẹ̀ ìyẹn a máa ṣe sùúrù láti tẹ̀lé tọlọ́run gbogbo ọ̀nà tí a ń gbà ṣe lọ́run láyé kò sí tí ò gba sùúrù mbẹ̀ sùúrù la fi kírun sùúrù la máa fi rùkú ká tó sọ pé ramadan tó ń bọ̀ lọ́nà sùúrù lèèyàn fi gbàwẹ̀ ẹni fẹ́ ká ṣáàmù sùúrù ni ó fi kí gbogbo tó ń jẹ́ ìbáàdà láyé ó gba sùúrù bákan náà àsọ́bùrù alẹ́ máa ṣìyà wọ́n fẹ́ ká ṣe sùúrù ká ní àgbémọ́ra ká má ṣe lọ́hùn torí gbogbo ntọ́lọ́run lòun ò fẹ́ láyé kò sí ìtí kìí tàn gbogbo tí ṣètọ́nù gbé dání pátá láyé ló máa ń wáwọ́ sí ọmọ ànábì ádámọ̀ pé kó máa bọ̀ ṣùgbọ́n gbogbo ẹni tó bá rí ẹ̀mí ẹ̀ kó níjàánu tó lè ṣe sùúrù tó kápá ẹ̀mí ẹ̀ yóò jẹ́ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta ó ní asọ́bùrù alẹ́ balẹ̀ ká ṣe sùúrù lórí ìṣòro tó bá dé wá bá wa jama nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí èyí tó jáde ọ̀rọ̀ wa léni oní ní absọ́bùrù alẹ́lbalẹ̀ ìṣe sùúrù lórí àdánwò tó bá dé díẹ̀ mo kí gbogbo wa ní gbogbo ayé pé a kú rọjú a kú àgbà mọ́ra ntọ́lọ́wọ́n bá dẹ̀ sí wa a kú ìgbà fọ́lọ́hún lórí ìgbésí ayé wa. èyí tọ́lọ́hún ń ṣe fún wa lọ́wọ́ yìí mo sọ lórí platform ìkóhàn lánàá ipe àfi ká súnmọ́ lọ́hún àrùn ni tí ò tí ì gbóògùn wọn ìróògùn ẹ̀ ṣùgbọ́n dọ̀ ọlọ́run ọba nìkan lògùn ẹ̀ wà ara lọkùnrin àti lóbìnrin mo ṣàdúrà pé ọlọ́run àfi Ramadan tó ń bọ̀ yìí àfi bẹ́ẹ̀ kọ́lọ́hún yọ wá kúrò ní ìṣòro náà ṣùgbọ́n ní àdáyanrí kí là ń pè ní sùúrù tá a bá ní kí èèyàn ó ṣe sùúrù kí ló ń fa sùúrù sùúrù ò ń ṣe tó ń dédé wáyé ìṣẹ̀lẹ̀ ló máa ń fa sùúrù tó bá ní kéèyàn ó ṣe sùúrù lórí nǹkan kan ajá sí pé kó ṣe sùúrù lórí àdánwò lórí tó bá dé bá a sọ fẹ́ni tó ń gbádùn kó ṣe sùúrù ṣùgbọ́n tíyàn bá wà nú àdánwò ọ̀rọ̀ ẹ gba kó ṣe sùúrù tá a bá wá ń sọ̀rọ̀ kéèyàn ó ṣe sùúrù ẹ jẹ́ ká wo ayé fúnra rẹ̀ àdúnìyà ilé ayé tá a wà nù ẹ̀yí bùkà wínà tún náà lálùbálà ọlọ́run ọba fúnra rẹ̀ ó structure ayé sórí àdánwò ni kò sí bẹ́ẹ̀ dáṣe fẹ́ wáyé tí ò ní ràdánwò bó lè wọ́n kéèyàn ó sin lọ́hùn tó ọlọ́run fún ní tiẹ̀ o kò sẹ́dá kan tó wà láyé tọ́lọ́hún ní fúnni tí ó mọ̀ rán bàbá wa kan á ní gbogbo alánítà yan ẹ̀bẹ̀ tá à ń bẹ lọ́hún ni pé kó jọ gbogbo tóun ká lè mọ yan láyé kọ́lọ́mọdé ojú mọ́ wa lọ́wọ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni èyí tó jẹ́ àdánwò àpapọ̀ tó gbayé kan yìí tó jogun kọ̀rọ́nàfàírọ̀sì jẹ̀mọ́ ọ̀rọ̀ wa gba sùúrù o tí èèyàn bá ṣe sùúrù sùúrù máa ń ṣe àwọn iṣẹ́ kan téèyàn bá ní àdánwò tó bá ṣe sùúrù lórí ẹ̀ sùúrù á fún l'opportunity láti see beyond the problem nínú iṣẹ́ tí sùúrù máa ń ṣe nìyẹn àdánwò yẹn á rí á máa ń gùn tó gbà wá ẹlẹ́ẹ̀kejì tẹ́dá bá lè ṣe sùúrù lórí àdánwò tó dé bá ó máa ń jẹ́ kí ìmánì yẹn tó strong jàmọ́ tí ìmánì bá dẹ̀ strong tó bá le yóò wá darí ẹ̀dá lọ́dọ̀ ọlọ́run láti máa pe ọlọ́run ní gbogbo ìgbà ìyẹn ló fi hàn wá pé ilé ayé ilé àdánwò ni èyí fi hàn wá nínú ọ̀rọ̀ ọlọ́run tí ọlọ́run ọba sọ fún anábíwá Muhammad ní Quran mímọ́ Quran chapter twenty nine verses one to three ọlọ́run ọba sọ ń bẹ̀ pé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alif lam mim ahasiban nasu an yutraku an yakulu amanna wa hum la yuftanun walaqad fatanna alladhina min qablihim فليعلمن الله الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق الله العظيم ọlọ́run ọba sọ fún anábíwá Muhammad ọlọ́run ní mo búra pẹ̀lú àwọn aráàfin mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ kan jẹ́ kó yé wa pé àwọn aráàfin mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n jẹ́ ká mọ̀ wọ́n ní tá a bá kọ alifu lẹ̀ ní arifan bi arifin yóò fún wa ní mẹ́ta free alphabet ló contain tá a bá kọ mímú lẹ̀ alphabetically ní lárúbáwá aráàfin mẹ́ta ló ní tá a bá kọ láàmú lẹ̀ alphabetically ní lárúbáwá aráàfin mẹ́ta ló ní ẹ̀yin ọ̀dọ́gbọ́n three times three kí ló máa fún yín nine mẹ́sàn-án ni mẹ́ta ni ọlọ́run ni mo búra ọlọ́run a máa búra ká lè mọ pàtàkì tó fẹ́ sọ. ọlọ́run pé ìsìfàníyà wa ń ó béèrè lọ́wọ́ yín pé ahazibá náà sùn èèyàn ń lérò abẹ́mi yín ń sọ fún yín àyùn tìrakú àwọn ọlọ́run á kàn fi yín lẹ̀ á máa wò yín ran ni àyàkúlù náà torí pé pé ọlọ́run gbọ́ wàhùn láàyò fúta nù olúwa là yín wò sí i. èèyàn gbọ́ lọ́n gbọ́ kò gbọ́ lọ́n gbọ́ lọ́n ládàáwò èyí fi hàn wá pé àyà yìí ń sọ fún wa pé àdánwò ó wà nù gbèsè ayé wa tó bá ti wá jẹ́ pé bẹ́ẹ̀ ni yóò ṣẹlẹ̀ ara lọ́kùnrin àti lóbìnrin sùúrù ló kù o perseverance la o o coronavirus tá à ń rán lọ́wọ́ yìí bá a bá fọ ọlọ́run lẹ̀ tá a blame ara wa wàhálà ni mo sọ lánàá pé n tó ṣẹ́kù ni àròjù ila Allah ká darí padà lọ́dọ̀ ọlọ́run ìwọ ọlọ́run wọn ló gbé wa ìwọ náà ni kò dá padà ká sọ fún pé Allahumma ya waliyal waba wa ya dafiyal bala wa ya kashifal bala ìsìrífù wa nàlúwàbá bìjà ìṣe yìí dìlúwàrà ká bẹ ọlọ́run pé kó jọ á fi àsìkò yìí bẹ̀ kọ́lọ́run ká àdánwò náà kó lẹ̀ fún wa ọlọ́run ní tẹ́ ẹ̀ bá wá gbà bẹ́ẹ̀ ọlọ́run ní wàhálà kádífà tá nà lẹ́dínà mi ń kọ̀bìlì yín bọ́mọdé ò bá bá tàn yóò bá rọ̀ bá ọlọ́run láwọn tó ṣíwájú yín ṣe bá dán wò èwo ló wà nù wọn ni ò ládàn wò èwo ló wà nù wọn ni ò ní tó rán èwo ló wà nù wọn tá a fi tiẹ̀ lé lọ́wọ́ ohun tí kì í jẹ́ ká mọ̀ páwọn ẹlòmíín ládánwò ni pé shock absorber wọn strong kò dẹ̀ sí shock absorber tó ran àdánwò tó ju sùúrù àti ìgbàgbọ́ lọ ọlọ́run láà dáwọn ará gbogbo wọn la fi ti wọn lé lọ́wọ́ ọlọ́run nígbà tá a tán fàlàyé lọ́wọ́ sọ́dá kú nù wọn wàlàyé examination tí wọ́n ṣe fún student ní school everybody bá parí class tán bá ní ṣe gbogbo yín lóye one years. yes kò dẹ̀ sí bọ́n ṣe lè mọ̀ pé kò yẹ ó dijọ́ ìdánwò ó dijọ́ tí ìdánwò bá dé ká tó mọ akẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ọ́ yé àti tí ò yé bẹ́ẹ̀ lọ́rọ̀ lé ayé ti rí nìyẹn ọlọ́run ọba ní ẹgbà àgbà mọ́ra àfi kẹ́ ẹ ní sùúrù lórí gbogbo tó dé wá báyìí nígbà tí mò ń wo tíra mo rí ọ̀rọ̀ àfáà wa pàtàkì àfáà wa Ibnu Jawzi nígbà tó ń sọ̀rọ̀ nípa àdánwò ó sọ nú ọ̀rọ̀ ìyọ́nú ọlọ́run kó máa bá wọn gbé wọ́n ní wàláwùlà anna dúníyà dárúlì ibtilai wọ́n ní tí ò bá jẹ́ pé ọlọ́run ṣe ilé ayé nílé àdánwò ni lam wùdí fíyà àmúrọ́dù wal aqdar gbogbo àwọn àìsàn tó ń jà kiri ayé yìí coronavirus ni ebola ni lassa fever ni kankan ò ní wá nu wọn wal akdar gbogbo dàrúdàpọ̀ tí ń ṣẹlẹ̀ láyé yìí boko haram ní nàìjíríà àtàwọn míì nílùú míì lágbàáyé kò ní ṣẹlẹ̀ bọ̀ torí pé àwọn nǹkan yìí ń ṣẹlẹ̀ torí pé ọlọ́run ti pilẹ̀ dá ilé ayé kó jẹ́ ilé àdánwò ni àfa àwa tó wá tẹ̀síwájú. Si ó ní wàlámì yẹ́dìkìlá àìṣù fíyà alẹ́ àmbíyá ìwọl àkìyà gbogbo àwọn anábì ọlọ́run tó ti ṣíwájú tẹ̀yìn mọ̀ yẹn wọn ní ràdánwò ilé ayé ò ní fún gbogbo mọ́ wọn gbogbo àwọn wòlíì ọlọ́run gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n fi gbogbo ara sin lọ́hun tó jẹ́ pé níbi tí wọ́n sin lọ́hun dé kò yẹ kán ràdánwò ṣùgbọ́n nítorí pé kàkọ́ọ́lẹ̀ pé àdánwò ẹ̀dá nílé ayé àfikórí tiẹ̀ àfàwọn àjàòsí ó tó bá pọ́ ọlọ́run ò dá ilé ayé kó jẹ́lé àdánwò ni tí gbogbo èèyàn bá tiẹ̀ ń ràdánwò kò yẹ káwọn ànábì ọlọ́run àtàwọn wòlíì ọlọ́run ràdánwò ó tún wá tẹ̀síwájú ní ọ̀rọ̀ rẹ̀ ó ní wàláwò húlikọ́tì dúnìyà lílẹ́dà tó bá jẹ́ pé ilé ayé yìí ọlọ́run bá dá ilé ayé fún gbádùn nìkan ni kò ní sí problem lẹ́mìẹ́kùn hadọ́lìmùmìn fìyà kò ní sí èrè jẹ kankan fún nígbàgbọ́ òdodo kí ló jẹ́ káfa àwọn ọjà òsì sọ àdánwò ló ń fún wa lọ́pọ̀túnítì láti lè rántí ọlọ́run ẹ wò lápẹẹrẹ lẹ́nu tó bá dijọ́ sunday ẹgbẹ́ ẹgbẹ̀rún èèyàn ló máa dà gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́ wọ́n lọ àsálàtù tó bá dijọ́ sunday ẹgbẹ́ ẹgbẹ̀rún èèyàn ló ń dà gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́ ló ń lọ sí church tó bá dijọ́ jímọ̀ ẹgbẹ́ ẹgbẹ̀rún onísúfí ló ń lọ kùbùrà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá pèpè àdúrà gbogbo ayé ló máa wà ń bẹ̀ ẹ jẹ́ ká tọwọ́ bọ̀ ẹlòmíì ò bá ti kú òun létí ò bá ti torí àdánwò tó ní àdánwò yẹn ní ń ta gbogbo wọn jí pé mo níìdì láti padà lọ ọ̀dọ̀ ọlọ́run mo níìdì láti rìn ní fèètì mi pẹ̀lú ọlọ́run ara lọ́kùnrin àti lóbìnrin tí n tán wá ń pè ládánwò yìí bá wá dé gẹ́gẹ́ bí ìpè tiẹ̀ ohun tó gbọ́dọ̀ ṣe ni kó ní perseverance kó ní sùúrù kó ní patience kó ní àgbàmọ́ra kó ṣe sùúrù kó gbà pọ́lọ́wọ́n ọba ló gbede ẹ rí i pé nínú ọ̀rọ̀ àfáàwà àjẹ̀wòsí ta kàtán yìí ó sọ̀rọ̀ àwọn ànẹ́bí ọlọ́run pé tí ò bá jẹ́lé ayé jẹ́lé àdánwò wọn ní rí tiwọn ayàtà kà síwájú ó ní wàhálà kọ́ni fatana lẹ́dínà mi kọ́bìlì yìí ó láwọn tó síwájú yín ó láti dán wọn wò ẹ jẹ́ ká wá case study nínú Quran ká wo àwọn tó síwájú wa ká wo bóyá gbélé ayé tán fírí àdánwò kó bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ wo kéèsì ànábì yakub alayhi salatu wa salam ẹ sì má gbàgbé póníranran làdánwò oníkálukú ọlọ́run afọmọdé lomi o ọlọ́run afọmọ ṣàdánwò fẹ́ lomi nígbà míì afaya ṣàdánwò fẹ́ lomi nígbà míì afọkọ ṣàdánwò fẹ́ lomi nígbà míì afèèyàn fúnra rẹ̀ ṣàdánwò ara rẹ̀ ọlọ́run gbogbo ọ̀nà tó bá ń gbà ń dán gbogbo àwọn pátá láyé ọlọ́run ọba jọ máṣà ṣíwọ́ kó ń bẹ̀ fún wa bá wa sọlé ayé wa di rọrùn kó gbà wá ládùúgbà kó jẹ́ ká kó nú àdánwò. anábì yusuf àwọn ọmọ ẹ̀ lọ́lọ́run lò fún ẹ wo iye tó bí gbogbo yín lẹ mọ̀ tán náà ìtàn yusuf kan mo fẹ́ sọ fún yín ṣùgbọ́n mo fẹ́ fi hàn yín ọ̀nà tọ́lọ́run ọba gbà dá anábì wa yakubu ó lo yusuf àtàwọn ẹ̀gbọ́n ẹ̀ gẹ́gẹ́ bí àdánwò fún un ṣètọ́ni wọ àárín wọn wọ́n ti máa ń pe bàbá wọn ti pẹ́ wọn níjà mọ́mọdé yìí ló kò ẹ jẹ́ ká mú òun náà lọ kó bá wa jáde bàbá wọn sọ fún wọn jọ náà pé a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim ó ní inni la yahsununi an tas'abu bihi ó ní kò ní tẹ́ mi lọ́rùn kápẹ́ mọ́mọdé yìí lọ kò wa inni akhafu an ya'kulahu ẹ̀rù ń bà mí kí kòkó mọ̀ jẹ ọmọdé yìí mọ mi lọ́wọ́ àwọn ọmọ náà sọ fún bàbá wọn jọ náà wípé àà tá a bá mu lọ oko tí kòkó bá jẹ àwọn ò dánu àwa la máa protect ẹ̀ rà ní jẹ́ kí nǹkan kan ṣe ńgbà tó ọlọ́run fẹ́ fàdánwò kàn wọ́n ọlọ́run ní kí bàbá gbà wọ́n bá mú lọ ìjọba ìjọ tán tokode nínú kùránì ń bẹ̀ pé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. wọ́n ní kọ́ọ̀lù ya náà ìwọ bàbá wa iná dàábù náà alọ́ oko bá a ti la fẹ́ lọ nastabiku wọ̀tàràkínà yusufa ìndàmọ̀tá ìná àwa ń bẹ̀ ń bẹ̀ àfi yusuf sẹ́yìn ó ń ṣeré ń bẹ̀ fàákàlà òun ní kókó bá jẹ́ wa ma anta bi muhumini lana laokunna sọdiki ṣùgbọ́n àmọ́ kò ní gbà gbọ́ kó dàbà sòdodo tóró ti sọ̀rọ̀ yìí fún wa tẹ́lẹ̀ jẹ́mọ́ ẹ̀ máa wá gbọ́. wàjà wùwà la kọ́mi sí ìbídàmí nkádìbí ìgbà tí wọ́n dé wọ́n dé pẹ̀lú aṣọ Yusuf pẹ̀lú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀rọ ẹ̀jẹ̀ ẹ̀rọ náà dé pẹ̀lú ẹ̀ wọ́n wá fi hàn bàbá wọn wọ́n faṣọ wọn pé bàbá ìkòkò pa Yusuf ẹ̀jẹ̀ kòkò náà nìyí àwa náà pa òun náà ẹ wá gbọ́ tí bàbá wọn wí bàbá ní balisawu alátìlá kún àwọn fúsùnkún amúra èyí tẹ́ ẹ gbé wá bá mi ẹ̀mí yín ló ṣe lọ́ṣọ̀ọ́ fún yín ṣùgbọ́n kò sóògùn tá a lè lò sí bàbá wa sọ pé fàṣọ́bùrù jẹ̀mí lù ọ̀rọ̀ bàbá náà nìyẹn ó ní fàṣọ́bùrù jẹ̀mí lù fàṣọ́bùrù jẹ̀mí lù wàlọ́ọ̀hù lè mú síta àánú aláàmọ́tàṣìfù anábìyàkù ó ní kò sí tó ran ọ̀rọ̀ yìí tó ju perseverance lọ ọ̀rọ̀ tẹ ìròyìn tẹ gbélẹ̀ tó pọ̀ yìí àfi kí ní sùúrù torí tí n bá ní sùúrù kí ni mo fẹ́ ṣe àdánwò ọlọ́run ló dé yìí ara ilé yìí jẹ́ kó yé wa yí pé mùsùlùmí máa gba àdánwò ni ìgbà àdánwò mùsùlùmí ò mẹ́ni pé kó mọ̀ wá solution sí ṣùgbọ́n tí mùsùlùmí akọ́kọ́ identify pé àdánwò lélẹ́yìí látọ̀dọ̀ ọlọ́run mò ń fèyí sọ fún gbogbo ayé pé coronavirus tó di global problem lẹ́nìí àdánwò ni fún gbogbo ayé a gbọ́dọ̀ accept ẹ̀ pé Ọlọ́run bá ń dán wa wò ni a sì ń padà bọ̀ á mọ̀ kí ló dé tọ́lọ́run fi ń dán wa wò ẹ wà nẹ́bí Yakub ó gbà fọ́lọ́run ó gbà padà wò ni ó wá parí ẹ̀ pé wallahu almusta'anu ala ma tasifun èyí tẹ́ ẹ sọ́lẹ̀ ọlọ́run là á bẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́rọ̀ yìí fi lè yanjú taná bẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣe bọ́lọ́run ni tán fi rí Yusuf padà gbogbo àfa ayé gbogbo onígbàgbọ́ ayé gbogbo èèyàn ńlá ayé ẹja bẹ ọlọ́run lọ́wọ́ ẹ̀ lórí ọ̀rọ̀ coronavirus ká sọ fọlọ́run pé kó jọ kó dá àdánwò yìí dúró gbogbo àwọn tí wọ́n ti lọ nínú wọn ọlọ́run kó bá kẹ́ wọn kó bá ṣe wọn lọ́mọ àlùjánnà àwa tá a ṣẹ́kù kó má ṣe wa kù fún yàjẹ́ mo ti àrádìsí ànábì Muhammad sallallahu alaihi wa sallam ibi tẹ́ ti mọ̀ pé ọlọ́run ti parí gbogbo nǹkan gbogbo àwọn tẹ́ ẹ rí tó bá lọ́run ìjọ tọ́lọ́wọ́n bá ti dáhùn ló ti kàkọ́ọ́lẹ̀ pé twenty twenty náà máa kúrò láyé coronavirus sábàbí ni àdìsí sọ pé wàhálà sọ́bàrà kọ́ọ̀tìl lamatal maktoub tẹ́ni tó fẹ́ pààyàn bá lè ṣe sùúrù ni àsìkò tó pààyàn náà ni ó jáde láyé torí dọ́tà ti bẹ̀rẹ̀ ayé wa lọ́lọ́run ti mọ̀gbà tá a bẹ̀rẹ̀ ló mọ̀gbà tá a parí ẹ̀ ìyẹn lẹ́ni ṣe máa ń pa mí táwọn èèyàn bá ṣe obituary wọ́n làwọn fẹ́ announce untimely death ti lágbájá ẹ̀yin máa sì kó ẹ ní kí lẹ ti mọ̀ pé kò tí ì tó láti kú wa ma kana nafsin an tamuta illa bi idhnillah ẹ̀mí kan ò sì ní kú àfikọ́ lọ́wọ́n bá ó mọ̀ nípa ẹ̀ èyí fi hàn wá pé a gbọ́dọ̀ rí collectively coronavirus pàdánwò ní káwá bẹ ọlọ́run lọ́wọ́ ẹ̀ individually gbogbo tó bá jẹ́ àdánwò wa tá à ń ran láyé tó lónìí ọ̀ràn ọ̀nà ni màá bà dáyàn wò ó fọkọ ṣàdánwò ni ó fọmọ ṣàdánwò ni ó filé ṣàdánwò ni ó fẹbí ṣàdánwò ló fi ẹ́ ṣàdánwò ni kọ́kọ́ identify ẹ̀ pàdánwò ni kó wá bí ọlọ́run pé kó ká àdánwò náà kú torí kò sẹ́ni tí ò ní dánwò ọlọ́run wa ń sọ fún wa nínú ìtẹ̀síwájú ó jẹ́ ká mọ̀ pé oníranran ọ̀nà ọlọ́run ọba ti sàsọ́lẹ̀ ìyẹn mo ti sọ fáwọn èèyàn pé tá a bá dọ́dọ̀ ọlọ́run yóò jàre wa mo sọ nígbà tí mo ń sọ̀rọ̀ lánàá pé Qur'ani ma faratina filikita bimi shay'in nothing is omitted in the book gbogbo àlámọ̀rí ayé tẹ́sẹ̀ mọ parọ́pọ́ ọlọ́run àmọ́ irú eléyìí rí gbogbo ẹ̀ ló ti sọ fún yín tẹ́lẹ̀ bá a bá padà lọ Qur'an chapter two verses one fifty five ti dé one fifty seven ọlọ́run ọba ń sọ ń bẹ̀ pé bisimilayi rahman rahim wàlànàbùlùwánàkùn bìṣẹ́yìn mínàlá khawfi wàlíjúùrì ọlọ́run ní ẹgbọ́ o kò ní máa dùn lọ bẹ́ẹ̀ o ilé ayé ò ní máa tọ́ lọ o a máa dán yín wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan o a máa dán inú tákọ̀ máa fi dán yín wò ìpayà wà bẹ́ẹ̀ ìyẹn máa ṣe kò sí ìpayà láyé máa ń sìn ìpayà ti wà láyé báyìí mo dẹ̀ sọ fún wa kò ṣe máa dán àwò tí ń dán àwò tí pẹ́ ọkọ̀ fọ́ bá lélẹ́lẹ́ yìí ẹwà ìmọ̀ iye ọdún kò síbi kankan tó nísinmi kò sí kọ́ńtínẹ́ǹtì kankan tó nísinmi lágbàáyé Boko Haram lámọ̀ lápá mi àwọn míì náà wà ń bò mí káàkiri ayé ọlọ́run ẹ wá wòye tó gbélé fún wa yìí ẹni ní mọ́tò ò lè jáde ẹlòmíì lówó lọ́wọ́ àti lọ́ọ̀dì atm di wàhálà oníkálukú fúnra ara ọlọ́run ló dá wa jókòó lé kìí nígbà tó bá dánwò ni ọlọ́run ní àkọ́kọ́ nu tí màá fi dán yóò ìpayà wà mbẹ abẹ́ ọlọ́run ní gbogbo ayé globally kó ká ìpayà kú mbẹ ọlọ́run kó ṣàánú wa kó jẹ́ ká dùn àwo gbà ó ní kí n ṣe yẹn nìkan o ó ní ta wàlíjú yìí ó lè mi ọlọ́run màá tún dẹ ibi sí i nínú àdánwò èmi ọlọ́run ṣé kò sébi láyé ebi ti coronavirus tó dé yìí ebi ló máa dálẹ̀ tó bá lọ tán ọlọ́run ló mọ iye iléeṣẹ́ tán ti tì pa mo ń gbọ́ lórí news lánàá ipe over two million làwọn èèyàn tán ti apply torí pé unemployment fún gọ́ọ̀mẹ̀ntì amẹ́ríkà ipa àwọn ò níṣẹ́ kíjọba ó mọ fáwọn lówó ọlọ́run ló mọ ilé iṣẹ́ tí ò ní dìde mọ́ lẹ́yìn eléyìí imf ti sọ fún wa pé global recession ti wà torí pé kò sí ìjọba ayé tí ò tí ì tọwọ́ bọ̀ bí tí ò yẹ kó tọwọ́ bọ̀ lórí pé kárùn yìí mọ́ pa wá tán náà ni ọlọ́run nínú tí màá fi dán yín wò ebi wà bẹ́ẹ̀ ìyẹn lọ́wọ́n ọba ṣe ní ká gbá olóṣèlú kí mùsùlùmí ó mọ̀ gbà wẹ̀ làálà kúńtà takùnà ìkan nínú ẹ̀ ìpè tẹ́ ẹ bá mọ̀ pé bébí ti rí ìjọ èèyàn bá sọ fún yín pé bí ń pa àwọn ẹ lè ṣàánú ẹ̀ ọlọ́run ọba ní kì í ṣe yẹn nìkan àmọ̀fẹ́bi dán yín wò wọ̀nà kìsí mìíràn la àmúwáàlì wàlà àǹfùsì ọlọ́run láti máa dán yín wò pẹ̀lú àwọn dúkìá yín àmọ̀ fèsì devaluation àkàn ń wa ní kọ́rẹ́nsì wo ni wà devalue láyé lẹ́yìn ṣé iye tá a lè fi nǹkan lánàá la fi ń rà lẹ́yìn ọlọ́run tún fà wá ó fi wá ṣàdánwò fúnra wa ẹ wo nàìjíríà seke study lẹnu ìgbà tí coronavirus dé àwọn èèyàn ara wọn ẹnìkan sọ fún mi gàrí àwọn tó ń jẹ wọ́n two hundred làwọn rà ìgbà tí ti di one thousand five hundred àwọn èèyàn wá ń ṣe àmọ́ nira wa lára náà pọ̀ àwa náà ń dàdánwò fúnra wa. ọlọ́run ní ẹ máa rí owó òní níyì mọ́ yóò pọ̀ ṣùgbọ́n kò ní lè ra nǹkan mọ́ wàlà àǹfùsì ọlọ́run ní àtọmọ gba àwọn ẹ̀mí kan ó máa kú lẹ̀ ẹ mọ iye tó ti globally lágbàáyé tó ti bá coronavirus yìí lọ bẹ́ẹ̀ dẹ̀ ni kóhun tó dé àwọn èèyàn ń kú ọlọ́run mo fi wọ́n ṣàdánwò fún yín ni wasamarat ọlọ́run láwọn nǹkan èso àwọn nǹkan tẹ́ ẹ máa jẹ tẹ́ ẹ máa rí nígbà kan ẹ ní rí mọ́ ọlọ́run ní kà kú lẹ̀ ẹ ní rí mọ́ nú àwọn àdánwò ọlọ́run ọlọ́run wa ní bó ti pọ̀ tó yìí tó jádánwò yìí wa bashiri sabirin àwọn tó bá lè ṣe sùúrù àwọn tó bá lè ní perseverance ẹ bá mi fún wọn ní ìró ìdùnnú ipe adùn ní máa gbẹ̀yìn ewúro ẹ bá mi sọ fún wọn pé kò sí bí nǹkan ti bàjẹ́ tó tọ́lọ́run ọba ò lè túnṣe ìyẹn fi hàn wá pé ìyẹn ló jẹ́ pé gbogbo ẹni bá ní ọlọ́run a gbọ́dọ̀ ní absolute reliance ká gbé gbogbo ara wa lé ọlọ́run ká mọ̀ pé kò sí tí ò lè ṣe ká mọ̀ pé bí nǹkan bá bàjẹ́ ó lè túnṣe ọlọ́run ní wàá bá ṣe lè sọ obìnrin gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lè ní sùúrù kí wàá ṣe sùúrù lásán o pẹ̀lú sùúrù yín ẹ máa ṣe tọ́lọ́run pẹ̀lú sùúrù yín ẹ máa pe ọlọ́run ẹ máa bẹ̀ pé wọ ọlọ́run Rabbana ṣífù ànàlẹ́ àdáàbà iná mu'minu olúwa báwa ká ìyà ikú ìyà ipò tó rà gbà ẹ gbọ́ àlẹ́ lómi àfiwọ́ ọlọ́run tẹ bá wo tó gbẹ̀yìn verse yẹn ẹ rí i pé tó sọ ni pé wabashiri sabiri ó padà lọ parí ẹ̀ sí perseverance pé gbogbo ẹni tó bá lè ṣe sùúrù ọlọ́run ni ẹ bá mi fún wọn ní ròdù alukurani wa tẹ̀síwájú pé àwọn wo là ń sọ ó ní sùúrù alladina iza asabatihum musiba gbogbo àwọn tí gbogbo tí ẹ̀mí wọn bá kọ̀ tó jádánwò tó bá dé bá wọn qalu inna lillahi wa inna ilayhi raji'un ohun tí máa ń jáde lẹ́nu wọn ni pé àwa fúnra wa ṣe bọ́dọ̀ ọlọ́run láti wá ibẹ̀ náà la padà sí kọlu iná lillahi wa iná ilayhi raji'un kò wá applicable sẹ́ni tó kú nìkan ẹni tó lose owó ẹ̀ economically àìmọye àwọn èèyàn tó ti lose nígbà tí kinní ìbẹ̀rẹ̀ ọlọ́run ló mọye àwọn èèyàn tó jẹ́ pé nǹkan ti ṣe wọ́n àtàwọn tó kú àtàwọn tó lùsì dúkìá wọn ṣe bọ́dọ̀ ọlọ́run láti wá ibẹ̀ náà la padà sí mùsùlùmí òdodo abẹ́ni tó bá ní faith nínú ọlọ́run gbogbo àdánwò tó bá dé bá ó máa fi gbogbo ẹ lẹ̀ sọ́dọ̀ ọlọ́run mo máa ń sọ fáwọn jọ̀mọ́ mi nínú Ikhwan al-Muslimin màá sọ fún wọn pé mo gbé kádàrá mi sọ́dọ̀ rẹ Olúwa mo gbé kádàrá mi sọ́dọ̀ rẹ Olúwa mo. bẹ́ẹ̀ ṣe máa ń to ọ̀rọ̀ ẹ̀dá yàtọ̀ sí bá a ṣe lérò pàǹtó numerically lọ́dọ̀ ẹni tó ṣe tó kẹ́kọ̀ọ́ láyé a máa ní lẹ́yìn one two ló kàn ọba tó ṣe pé lè mú one á dẹ̀ lọ nine ó ń padà bọ̀ gbogbo ẹ̀ ó padà dórí ni ó mọ bó ṣe lè ṣe ọlọ́run ní àwọn tó bá gbà bẹ́ẹ̀ kọ́dọ̀ ọlọ́run làwọn ti wá gbogbo táwọn nù yẹn gbogbo táwọn ò ní yẹn níjọ́ tata ló fún àwọn èwo làwọn mú wá sáyé nínú ẹ̀ perseverance ló ń jẹ́ bẹ́ẹ̀ sùúrù ni máa jẹ́ kéèyàn torí sùúrù yẹn á lead sí faith tíyàn bá ti ní sùúrù yóò nígbàgbọ́ ìgbàgbọ́ ló máa jẹ́ kó mọ̀ pé gbogbo ohun tó sọnù yìí ọlọ́run ṣe kí ni yóò dá padà ọlọ́run wa ni wùláìkà àléyìn sọ́lá wa tún mí rọ́bì yìí wàhùlà wàràhàmà tún wàhùláìkà òmùlímù tàdú ọlọ́run gbogbo àwọn tó bá fi sùúrù tó fi perseverance tó fi patience tó fi lólé ayé wọn àlẹ́yìn sọ́lá wa tó mi rọ̀bì wàràmọ̀tò ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run yóò máa bá wọn a ní jẹ́ kí ojú ó tì wọ́n a jẹ́ ká ti bọ̀ tán wọn ó dáa wọ́n wù láyé ká wọn mọ̀lẹ́bí tàdú àwọn làwọn tá a lè sọ pé àwọn ẹni tó mọ̀nà èyí fi hàn wá pé individually gbogbo ọ̀nà tọ́lọ̀ ń bá ń gbàdán olúkálùkù oògùn kan náà ni gbogbo wa nìdí òun náà ni perseverance ká ṣe sùúrù coronavirus yìí náà ká ṣe sùúrù lórí ẹ̀ yóò wá ni yóò sì lọ mo wo fídíò àfáàgbà ọmọ Saudi kan lánàá àfáà mi kan ló sẹ̀ndí ẹ̀ sí mi ó ní ká lọ wo ìtàn gbogbo tí ń jẹ́ àjàkálẹ̀ àrùn láyé kì í lòjó oṣù mẹ́fà lọ gbogbo tó bá jà ńlẹ̀ tó jà ńlẹ̀ tó bá lọ tó bá bọ̀ yóò padà kó ńlẹ̀ náà ni torí pé kò sí ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ abẹ ọlọ́run aláàánú jùlọ aládìpẹ̀lẹ̀ ẹ̀sán rere àfi Ramadan táwọn olóòkan yà fi bẹ ọlọ́run kó jọ kó ṣe Ramadan náà kó bá fi rọ tútù kó jẹ́ corona virus náà kó lẹ̀ gbogbo ẹni tó bá ń gbọ́ mi kó ṣe àmì ọlọ́mọṣẹ́ àjò orí bẹ́ẹ̀ fún wa ọlá ànábi lọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ ká wá wò à ń pariwo perseverance perseverance asọ́búrú asọ́búrú pé sùúrù sùúrù ẹ jẹ́ ká wò kí ni philosophy tó wà lẹ́yìn ẹ̀ kí ló dé tọ́lọ́hún fi ń sọ fún wa pé ká ṣe sùúrù àwọn ọ̀jọ̀gbọ́n ẹlẹ́kọ̀ọ́ wọn wá tọwọ́ bọ̀ nígbà tí wọ́n wò wọ́n jẹ́ ká mọ̀ pé ọlọ́run ní ká ṣe sùúrù lè yóò á dìbà láàlì yóò á dìbà yóò á dìbà láàlì yóò á dìbà tá a bá wo yóò á dìbà méjèèjì ìkan ní alákọ̀ọ́kọ́ ní how ẹlẹ́ẹ̀kejì ní àyìn alákọ̀ọ́kọ́ yẹn ọlọ́run fẹ́ strengthen wa ni ó fẹ́ mọ́ wa ni ó fẹ́ fọ̀ wá ká mọ́ kì í ṣe pé fẹ́ fìyà jẹ wa gbogbo àdánwò tí èèyàn bá ní láyé gbogbo ẹ̀ kò ṣe punishment ọlọ́run ní ìtì ń bá fi kan onígbàgbọ́ òdodo tó bá gbà mí gbọ́ tó ń sìn mí mo fẹ́ strengthen ẹ̀ ní kì í ṣe pé mo fẹ́ fìyà jẹ alákọ̀ọ́kọ́ ní tó ká mọ̀ nínú ẹ̀ kí ni philosophy tọ́lọ́run ọba fi ń torí ẹ̀ tí ń fi ń fi àdánwò kàn wá tó fi wá ní ká ní perseverance wọ́n jẹ́ ká mọ̀ pé albaláwo fi akìlì múmi kàfàrà tún wà tòhóòrò gbogbo onígbàgbọ́ òdodo tọ́lọ́run ọba bá fi àdánwò kàn jẹ̀mọ́ gbogbo onígbàgbọ́ òdodo pátápátá tí ọlọ́run ọba bá fi àdánwò kàn láyé kàfàrà tún wà tòbó rẹ̀ méjèèjì lọ́lọ́run fẹ́ ṣe alákọ̀ọ́kọ́ kàfàrà tún ọlọ́run fẹ́ ha ẹ̀ṣẹ̀ rẹ̀ kú o ó rọrùn kó ti láwọn ẹ̀ṣẹ̀ kan tó ti ṣẹ̀ tó pọ̀ bódẹ̀ tó ti di ìlú kan náà lọ́lọ́run ọba gbé àdánwò lọ bá ó fẹ́ fi àdánwò yẹn ha ẹ̀ṣẹ̀ wa ni tó bá ha kú ká lè bọ́ nú ẹ̀ṣẹ̀ wà tuhur àwa purify wa ìyẹn fi hàn wá pé àdánwò tọ́lọ̀ ń bá gbé wa ó fẹ́ ṣàforíjì fún wa ó fẹ́ purify wa ìyẹn fi hàn wá ìkan nìyẹn nínú tọ́lọ̀ mọ́ torí ẹ̀ fi dán ẹ̀dá wò tá a máa sọ pé àfàdánwò yẹn rárá tọ́lọ̀ ń bá gbé àdán afẹ́ afẹ́ yóò gbèdé ṣùgbọ́n tó bá gbé wa ká gbà fún un alukur'an sọ nígbà táwọn onímọ̀ ń sọ̀rọ̀ nípa theory of application nínú kur'an wọn lọ́lọ́wọ́n ọba ò ní pa àyà kan rẹ àfi kó jẹ́ pé èyí tí ó padà mú wa yóò bẹ́tà ju ìtẹ̀ ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn lọ gbogbo gbàtọ́ náà bá gbé àdánwò abẹ́dà ó fẹ́ fún ní kàfàrà túnú wọ tòbó ó fẹ́ ha ẹ̀ṣẹ̀ rẹ̀ kú ó fẹ́ mọ ẹ̀dá yẹn kú bí ẹ̀ṣẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn lórí eléyìí anábọ̀wá Muhammad wa dá sínú ọ̀rọ̀ rẹ̀ sallallahu alayhi wa sallam àdìsí yìí àwọn ìmọ̀ọ́mọ́ àgbà méjèèjì ló gbà wá nínú àwọn ruwatul ahadith mẹ́fẹ̀ẹ̀fà àwọn tí wọn àwọn collectors of uh, hadith méjèèjì tọ́jà gbà tá a bá mú Buhari tá a mú Muslim abá hadith yìí lọ́dọ̀ àwọn méjèèjì wọn ní adé Muhammad sọ pé ma yusibu li mu'minu min nasabin wala wasabin wala hammin wala husnin wala hadha wala ghammi hatta shawka yushakiya illa kaffara Allahu biya min khatayahu sallallahu alayhi wa sallam anabi lọ́lọ́wọ́n ọba ò ní fi ìṣòro kan onígbàgbọ́ òdodo kan àbí kó fi ìbànújẹ́ kankan àbí kó fi ìbọkànjẹ́ kankan àbí kó fi ìnira kan kó fi ṣe kíni kó fi kan kódà tó fi kan ẹ̀gún tí máa ń gúnyàn lẹ́sẹ̀ mu kó wá gún lẹ́sẹ̀ tí ó wà ní a irú kíni mo wá kàn yìí anabi lọ́lọ́wọ́n ò ní dédé ṣe bẹ́ẹ̀ o illa kaffara Allahu biha min khatayahu o àfi kó jẹ́ pọ́lọ́n fẹ́ fi ìṣòro yẹn ó fẹ́ fi ha àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ kú á fi kó ẹgbẹgbẹ̀rún ẹ̀ṣẹ̀ ẹ̀ kú kó lè bá a jẹ ní mímọ́ èyí fi hàn wá pé tá a bá rí àdánwò tá a ní lágbàáyé gẹ́gẹ́ bí àdánwò tá a sì pé ọlọ́run ọba dá sí tá a bẹ ọlọ́run bó ti yẹ ká bẹ gbogbo ohun tó jẹ́ ṣẹ̀ wa tá a ti ṣẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run sì mójú kó fún wa alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì nínú tó wà lẹ́yìn kọ́lọ́hún ó fàdánwò kan ẹ̀dá tá a fi ń pariwo perseverance pé kéèyàn ní sùúrù ó ní àlìbàláwù daliluhu bilayi lila abdi ẹni ọlọ́run bá fàdánwò kan ó ń tọ́ka sí kọ́lọ́hún fẹ́ràn onítọ̀hún ni ọlọ́run yìí fàdánwò kan yẹn àfi kó fẹ́ràn ẹ̀wọ̀n ń tẹ́ fi mọ̀ bẹ́ẹ̀ rẹ̀ àwọn yorùbá nínú ọ̀rọ̀ wọn tádánwò bá dé bá wọn wọn ní bóyá bẹ́ẹ̀ yìí ò etí ìbá ṣe ò bá jù bẹ́ẹ̀ lọ èwo la mọ̀ tó fẹ́ ṣe tó fi ṣe léyìí ká dúpẹ́ eléyìí ajásí pé tọ́lọ̀ ń bá fàdánwò kan yẹn ìfẹ́ ni sígínà ni mo sọ fáwọn èèyàn lánàá mo ní tí ò bá jẹ́ pé Ọlọ́run bá nífẹ̀ẹ́ wa ẹ̀ṣẹ̀ táwọn ará àná ṣẹ̀ ẹyọ kan nínú gbogbo ń táwọn ń papọ̀ náà ṣẹ̀ lọ́lọ́run ń pa wọ́n rẹ̀ àwọn ará mọ́díyánà ẹ̀ṣẹ̀ wo náà ṣẹ̀ ṣe bí wọ́n lẹ òṣùwọ̀n ni wọ́n ń dín wọ́n á dín òṣùwọ̀n tó bá yẹ kéèyàn gba olódó kan wá tà dájì fún tó bá yẹ kán taṣọ ọ̀pá kan fún yàn ìdájì náà máa fún nígbà tó bá délé kó tó mọ̀ lọ́lọ́run fi torí ẹ̀ pa wọn rẹ̀ jẹ́fì mọ̀ kọ́lọ̀ nífẹ̀ẹ́ wa mi ẹ wá wò lé ní owó la ṣe nù ẹ gbogbo ń táwọn ará àná ṣe la kó dání là ń ṣe ìyẹn mo fi sọ lánàá pé wà tí ní kàlùkùrẹ́ àlákínáhùn làmọ́ dọ́là mọ́ àwọn tẹ́ẹ̀rí tọ́lọ́wọ́n bá parẹ́ ẹ̀ kò déédéé pa wọ́n rẹ́ wọ́n ṣàbòsí ni o wọ̀jà ná lè má lè kì í mọ̀ wíìdà bó tiẹ̀ tó wá tètè pa wọn rẹ náà ó tún fún wọn lásìkò bóyá máa change àdánwò tọ́lọ́wọ́n bá bá gbé bá ẹ̀dá láwíyé àdán yẹn ń túmọ̀ yìí pé ọlọ́run bá fẹ́ràn ẹ̀dá ẹ̀ ní torí kó rọrùn kọ́lọ́run bá parẹ́ kó sì kókó lẹ̀ kí ló ṣe ọlọ́run tó bá palẹ̀ mọ́ gbogbo ayé lẹ́ẹ̀kan náà ta ni ó gbé ṣe bóun ló ní ayé kọ́nsẹ̀pì ayé káyé mọ́ ẹ̀jẹ̀ ayé ọlọ́run ló ní kò sẹ́ni kankan bẹ̀ níjọ́ náà lọ́run ẹ wo gbogbo ata ẹ wo àwọn super powers ẹ wo àwọn ìlú tó láyé tá a máa ń bẹ̀rù wọn páwọn ìlú kan lágbára tán bá tẹ̀ nǹkan ewo lórí coronavirus tẹ̀ báyìí ọlọ́run bá wà mọ̀ àwọn ó gbé àdánwò yẹn látòkè àtòkè ló ti gbé o wá ń gbé bọ̀ ńlẹ̀ níbi tí àìjíǹ parí sí tó bá jẹ́ áfíríkà ló ti bẹ̀rẹ̀ ni àwọn ọ̀nà àìjíǹ wọn ò ní mọ́tótó wọn kì í fọwọ́ ilé wọn ibi tí ilé wọn ti jìnnà síra wọn ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ ọlọ́run ti máa gbàdánwò bẹ́ẹ̀ dà àpẹẹrẹ ìfẹ́ mi ọlọ́run ni àdánwò tí mo bá gbé ẹ̀dá adásípé individually tọ́lọ́ bá ọlọ́run fẹ́ ta ìjì ni ọlọ́run fẹ́ sún ẹ mọ́dọ̀ ni ọlọ́run fẹ́ sọ ẹ wò nínú nínú àyàtà kílànà ó nílé ìrísí kan òun bá dalẹ̀ di yámìlú ó la fẹ́ fún wọn ní taste nínú nǹkan tó ti ṣe ọlọ́run ní kì í ṣe bá a bínú sí wọn ò làálà àwọn yẹn jẹ wọn afẹ́kọ́ ṣẹ́rí padà sọ́dọ̀ wa ni o afẹ́kọ́ padà sí drawing board kọ́ lè rí fúnra wọn pé bo làwọn ti ṣubú ẹlẹ́ẹ̀kejì nìyẹn ọlọ́run a máa fàdánwò kàn wá torí pé ó fẹ́ràn wa ìfẹ́ tó ní sí wa ló jẹ́ kó fàdánwò kó fi rán wa létí ẹlẹ́ẹ̀kẹta alibalawu yubligul insana alimanasili rula àdánwò a máa jẹ́ kí èèyàn kó dépò tó ga láyé àdánwò challenge ó máa ń jẹ́ kéèyàn ga tí èèyàn tára bá rọ̀yàn kò ní rántí nǹkan kan ẹ wọ àwọn ìlú tó tóbi tó tóbi láyé mo ní sample méjì ẹ wò lẹ lárúbáwá gbogbo ẹni rí dẹ́sàtì níbẹ̀ tropical area ni bí nǹkan béèyàn bá ń gbó nǹkan bá ń gbóná láyé ibi tó gbóná tó sí àtúnfi náà já àná mọ̀ ìyá yẹn wá jẹ wọ́n dé bí wọ́n dá mọ̀ pé kò ní sílé tí ò ní ní èsì wọ́n wá kọ́lé wọn wọ́n kọ́ sí direction ibi tátẹ́gùn ó ti máa ṣe kí ni tí ó máa wọlé ẹ̀wọ̀ amẹ́ríkà lè ní gbogbo facilities tí wọ́n ní ìyá ló sún wọn débẹ̀ àwọn àgbàlagbà nílẹ̀ yorùbá wọn á lò jìyà olóògbọ́n ta ni tíṣà ẹ̀ ọlọ́ọ̀lọ́mọ yìí crime tó ti ń kọ̀ méjì lamẹ́ríkà láìmọye ọdún amẹ́ríkà wá bẹ̀rẹ̀ sí ronú wọ́n ṣe wàhálà wọ́n detect fingerprint pé ibi tí èèyàn bá fọwọ́ kàn á detect ta ló lẹ́yìn ìgbà tó collect data gbogbo wọn forensic ọlọ́ọ̀lọ́mọye nǹkan tí wọ́n ti ṣe láyé inú ta àdánwò máa ń ṣe fún àdánwò máa ń jẹ́ kéèyàn gbọ́n ni á sún ẹ lọ sókè wàá rí ibi tó kù sí wàá bẹ̀rẹ̀ sí sáré nù tàdánwò máa ṣe fún yẹn nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ni ẹ jẹ́ ká wá wò ó jẹmọ́ ká rí perseverance gẹ́gẹ́ bí solution sí àdánwò ayé collectively ká rí sáwọn àdánwò wa individually whatever tó ní ká kó bá go through láyé alukurani wá fún wa ní solution fún wa lóògùn oògùn tó lè ká fáírọ́ọ̀sì ikú rẹ̀ oògùn tó lè ká àdánwò tiẹ̀ tó ń wo mi náà kò mọ̀ oògùn tó lágbára tó ká gbogbo àdánwò tí ń bá báyẹn jà láyé ọlọ́run ní solution ó wà ní Quran Karim tá a bá wo Quran mímọ́ níbi tọ́lọ́run ọba ti ń sọ Quran chapter two verses one fifty three ọlọ́run ọba ń sọ ń bẹ̀ pé bisimilahi rahman rahim ya ayyuhalladhina amanu olúwa ni mo pe ẹ̀yin onígbàgbọ́ òdodo. ìsàyínú bí sọ́bùrì wa sọ́láàtì olúwa ní ẹ wá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ mi ọlọ́run bí sọ́bùrì alákọ̀ọ́kọ́ pẹ̀lú perseverance sùúrù yín gbọ́dọ̀ pọ̀ ẹ ní ṣe sùúrù àdánwò tó wà fẹ́ni tí fi rẹ̀ ṣe ẹ̀yẹ́ ni ó ní asọ́búrú alẹ́ musibati musibatun alẹ́ sàmìtì sùúrù téèyàn bá ṣe lórí àdánwò tó bá dé bá sùúrù ló jẹ́ fẹ́ni tó fẹ́ fi ẹ́rẹ́ rìn téèyàn bá ní problem láyé oríṣi èèyàn méjì ni máa wá kíyàn ẹja lọ fara alẹ́ ẹ̀ṣin ẹ̀yẹ náà wà ẹni wá bẹ́ẹ̀ káàánú náà wà ṣùgbọ́n tó bá jẹ́ pé fúnra rẹ̀ tó bá jẹ́ pé kúrò fúnra rẹ̀ ló ń fẹ́rẹ́ ṣe yẹ̀yẹ́ náà ṣẹ̀ṣẹ̀ wá ń bẹ̀ ẹ́ lólóòní gbà lórí tágbára ẹ̀ òkà àwa nínú àwọn ṣùgbọ́n tó bá dé wá báyìí tó sọ fún ọgbẹ́ ah, ah, ta ni wá ṣe bọ́ lọ́hùn ni ṣe bọ́dọ̀ ẹ̀ láti wá ọba tó mú ikú yóò mú mi wá àwọn nìbànújẹ́ máa bá torí stage táwọn lérò pé àwọn máa bá ẹ̀wọ̀n ọ̀bá ẹ̀ bẹ̀ ṣùgbọ́n tó jẹ́ solution ó ní ẹ wá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ èmi ọlọ́run pẹ̀lú sùúrù mo rọ gbogbo ayé pé ká ṣe sùúrù sùúrù wa lead wa lọ sínú ìgbàgbọ́ ìgbàgbọ́ á lead wa lọ sínú active worship à bẹ̀rẹ̀ sí sin ọlọ́run à bẹ̀ à pè pé kò jọ kó kàpò ìyẹn ó máa jẹ́ spiritual vaccine fún problem ta ni ẹlẹ́ẹ̀kejì nínú solution tó fún wa wà salat ká pọ̀ lẹ́ni tí ó máa kírun ká má miss obligatory ká fi supererogatory kún ká kírun ọ̀ràn yẹn ká kí náfìlà ká yan náfìlà kó pọ̀ bẹ́yẹn ti máa lulẹ̀ ayé nù ẹ wà níbo Muhammad níjọ́ tọ́lọ́wọ́n bá gbẹ́sẹ̀ lé lọ́wọ́ tó sọ́dà níbi ọlọ́run nínú suratul muzammil ọlọ́run bá ń sọ fún bẹ́ẹ̀ pé ya ayúwàlì muzammilu mo pè wọ́ muzammilu gúmi léyìlá ìlà kọ̀lì ìlà máa dìde wọ́n fi gbogbo òru sùn máa pè mí ọlọ́run lóru ọlọ́run ní nísìfà wú àwọn nkù sí mi ní nǹkan líla ó lè lo ìdajì òru àbí kó tún kù nú ẹ̀ a ó sì dí àlẹ́ yìí wàrọ̀ tì lílíkùnrin àná tẹ̀rí tì í la ó lè fi kún tó bá lálàáfíà ṣùgbọ́n rọ́tìlì kùránì tẹ̀tìlà má fi kùránì lẹ̀ ní kíkà o má ka kùránì tó bá ń ka kùránì gbogbo tó bá fèmí ọlọ́run máa ṣe ọlọ́run ní tó jẹ́ sọ bẹ́ẹ̀ fún ẹni pé iná sanuliki alẹ́ ìka kọ́ọ̀ láǹṣẹ́kìlá ọlọ́run lé mi ọlọ́run mò ń padà bọ̀ wá iṣẹ́ tí mo gbé lé ẹ lọ́wọ́ iṣẹ́ tó wúwo ni. ìyẹn ni mo ṣe sọ pé o gbọ́dọ̀ máa sèmi kó o máa jọ́sìn fẹ́mi ọlọ́run ọlọ́run níbi sọ́búrì wọ salat ẹ pọ̀ lẹ́ni tí ó máa kírun ramadan ló ń bọ̀ yìí ká lo tàràwì ká fi bẹ ọlọ́run ká lo tàràwì ká lo irun òru àsìkò sààrì ká yan náfìlà púpọ̀ ká fi bẹ ọlọ́run lórí àdánwò wa ká ọlọ́run kú ṣe ti ní àwọn káyàn lé gbogbo ọ̀nà tá a lè gbà fi kírun torí pé ìrun kíkí solution ló máa ń jẹ́ sí àdánwò táwọn èèyàn bá ní ọlọ́run nítorí pé tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ìnàlá máa sọ̀bìrì ọlọ́run ní èmi ọlọ́run mò ń bẹ pẹ̀lú gbogbo ẹni tó bá ṣe sùúrù láyé gbogbo ẹni tó bá ní sùúrù ló máa padà jèrè ntọ́lọ́run bá sọ fún ànábọ̀ Muhammad nìyẹn ọ̀jọ̀gbọ́n kan wá dá sínú àwọn àfáàyè ó ní ìdá máa àrà ọkà dárò يوما بنكبة فهيئ له صبرا وأوصي له صدرا فإن تصارف الزمان عجيبة فيوما ترى يسرا فيوما ترى عسرا ọ̀jọ̀gbọ́n ẹni ìdá ó máa ń bì nákìbà tí ń ó ní gbogbo ìgbà tí ìgbà tó bá dé tó bá fi ìṣòro hàn tádánwò wá dé má dùkiri o ẹrẹ lomi igbe ni ó mọ kékeré baba ṣe adam nínú tíra àwọn mọ́tíọ́tìlẹ̀ adábì baba ní wàhálà ń tààrà dánù àṣàkà ó lẹ́ẹ̀ni rẹ́ni tó nílà aká ìkan kó mọ kígbe yẹ̀yẹ́ kiri tádánwò bá dé báàlì àkùlìjẹ́ àlì lẹ́dí ìmọ̀ràn àwà àwà àfaláìmọ̀ kan tí ò sọ ntọ́lọ̀ ní sọ ní mọ̀ kíbeki àwọn tó dá ọlọ́run mọ̀ tádọ́wò bá dé máa ń sùúrù náà kọ̀ọ̀ṣọ́ wa torí bọlé wọ́n máa fa tẹ̀síba àfàyẹnìfà yíláwù sọ̀bìráhùn wà ó sírì ìlàwù sọ̀dìrà ayíláwù sọ̀bìrà ọ̀jọ̀gbọ́n yìí ní kò pèsè sùúrù lẹ̀ fún ṣe sùúrù ṣe sùúrù fún wà ó sì ìlàwù sọ̀dìrà gba ìgbáyà rẹ láyè jẹ́ kó jókòó sí ẹlẹ́lòmíì á ní problem á dẹ̀ máa transfer aggression sí gbogbo ayé wọ́n bá wọ bọ́ọ̀sì wàhálà ni wọ́n pàdé ẹ̀ mọ́ṣáláṣí mọ́ tẹ́mọ́lẹ̀ ariwo ni ẹ̀ ti mọ̀ pé ṣòro yẹn ló ń transfer àwọn tó gbọ́n tó bá ládánwò wọ́n máa fàdánwò lẹ́ńlé ni àwọn ò wá jáde wọ́n máa bẹ pẹ̀lú pẹ̀lẹ́ òní ládánwò la àwọn anábì ọlọ́run ṣé wọ́n ládánwò ni shock absorber wọn ló lágbára ni ò jẹ́ kẹ́ ẹ mọ̀ kill absorber abẹ̀wò náà ni faith àfààní ayé ìlàwò sọ buran wàhùsìn ìlàwò sọdara ṣe sùúrù ó gba báyà ẹ̀ láyè àfáàyàn ni tó dóhùn sọ bẹ́ẹ̀ ó ní fàyín náà tà sọ́ọ́rí fàṣàmà ó lórí gbígbà yìí ṣe yí tó bá yí sọ̀tọ̀ àyíṣòsì àjíbà tún ní nǹkan ìmọ̀ ní o kò sẹ́ni tó mọ bó ṣe lè yí lọ́la o ó lè má sílé ni o wàrà ò sílé ni ó lè wà lọ́la o gbogbo coronavirus táwọn ń pariwo ẹ̀ lọ́wọ́ yìí kò kó ọlọ́run ọba láàrin ìṣẹ́jú kan yóò sì kó kúrò lé àwọn tó sì kì náà dẹ̀ gbádùn ọlọ́mọṣẹ́ àṣebẹ́ẹ̀ fún wa onítorí pé fàyàwó máa tara òsìrà wàyàwó máa tara òsìrà méjì náà nílé ayé níyàn bá rí nira bí ò bá ti kú tó bá ṣe sùúrù ìrọ̀rùn ló máa gbẹ̀yìn ẹ̀ mo fàsìkò yìí mo fi bẹ ọlọ́run kí ọlọ́run ọba jọ nínú ọlá ẹ̀ gbogbo àwọn tí wọ́n ń béèrè àdúà tí wọ́n ń béèrè àdúà lórí pílátífọ̀mù yìí ọlọ́mọṣà gbàdúà yìí ìgbà tí mò ń ṣe program náà lánàá ẹnìkan ní kí n bá wọn ṣàdúrà fún amẹ́ríkà ọlọ́run bá fìlú náà láyà balẹ̀ wọ́n ní ká bá wọn ṣàdúrà fún france ọlọ́run bá fìlú náà láyà balẹ̀ ọlọ́run kó fi gbogbo ayé láyà balẹ̀ ọlọ́run kó ṣàánú wa ọlọ́run kó yọ́nú sí wa mo bẹ ọlọ́run fún Yayi TV má jẹ́ kó parí láéláé àfa wa tó gbé dání ọlọ́run kó ṣàlékún àlùbáríkà fún wọn kó bá jẹ́ ká dún àwọn gbàdúrà báyìí lọ mo tọrọ fún ìjọba gbogbo ayé ọlọ́run kó jọ kó bá wa kápá fáírọ̀sì kó bá fi gbogbo ayé lọ́kàn balẹ̀ mo wá tọrọ fún nàìjíríà kà sọ́tà lọ́tọ̀ má jẹ́ kí ìlú náà dàrú láéláé bá wa mójútó àwọn alákòóso wa bá wa ṣàánú wọn bá wa mójútó wọn mo tọrọ fún ìlú kútọ́nù ọlọ́mọdé ẹbẹ̀ ò dàrú mo tọrọ fún Lagos State special má jẹ́ kí ìlú náà dàrú mo tó jẹ́ kí n ṣe Lagos State lọ́tọ̀ ni pé Lagos State mi ní nàìjíríà ni kò sí ìlú tí ò níran lẹ́kọ̀ọ́ haúsá wà lẹ́kọ̀ọ́ ibo wà lẹ́kọ̀ọ́ ìlú tí ìlú tí ó yẹ ká máa pè láyé pé èkó ni ọlọ́run má jẹ́ kí Lagos State ó dàrú láéláé òun ṣàdúrà fún ìgbòkèsódò wọn lórí kí coronavirus ó kú òlẹ̀ ọlọ́dún ó kú òlẹ̀ má jò ó lé mọ́ ọlọ́dún ó mọ́ dínkù ni gbogbo àwọn tó wà lórí àìsàn ọlọ́run bá fún ọ lálàáfíà اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه كلين أجمعين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين